to the world ó milẹ̀ títí ó kárí ayé. QH radio làwa ń gbọ́. fún ròyìn tó kún rẹ́rẹ́ àtètò tó yọrantí. QH radio làwa ń gbọ́. fèrè ìdárayá àtọ̀rọ̀ òṣèlú. QH radio làwa ń gbọ́. ẹ bá wa dòwò pọ̀ jáde ó bugbájẹ́. QH radio làwa ń gbọ́. gbogbo ènìyàn ó yá ẹ jẹ́ ká QH radio làwa ń gbọ́. káàkiri àgbáyé ni wọ́n gbọ́ wa. QH radio làwa ń gbọ́. from Accra to the world ó milẹ̀ tìtìtìtì. QH radio làwa ń gbọ́. dádì àti mọ́mí ẹ má gbé kúrò níbẹ̀ ó pọ̀. QH radio làwa ń gbọ́. QH radio làwa ń gbọ́. ǹjẹ́ ká máa kí i pé ẹ ṣe gan ni o ní gbogbo ibikíbi tí ẹ bá ti ń láǹfààní láti máa gbọ́ wa èyí ni ìkànnì yín ìkànnì wa ìkànnì alálùbáríkà níbi tí ó jẹ́ wípé a ti ń sọ fún gbogbo èèyàn pé iléeṣẹ́ QH radio Ghana la wà lóòótọ́ ṣùgbọ́n jákèjádò àgbáńlá ayé òun làwọn èèyàn ti ń gbọ́ wa o tí a dẹ̀ ń ṣe ládéhùn fún yín pé àtàwa àti yín àtẹ̀yìn àti àwa ní ojoojúmọ́ ní gbogbo ìgbà tí ìròyìn bá ti jáde dandan ni ká sọ fún yín àwa ò ní ń ṣaláìsọ bí ó bá ti jáde sí wa lọ́wọ́ dandan ni ká gbé síta fún yín dandan ni ká bá yín sọ o ẹ̀yin èèyàn ọ̀rọ̀ ta lọ́lọ́run ó mà ti ń dá wàhálà lẹ̀ àmàní rí ogun ìjà ẹ̀sìn ọlọ́ọ̀ba ọlọ́jọ́ èní kò mà ní jẹ́ ká rógun ẹ̀sìn ogun tòṣèlú gan àbẹ lọ́hùn rẹ̀ ká tó wá sọ pé ogun ẹ̀sìn ọlọ́run ní jẹ́ ká rí ogun ẹ̀sìn o àní dààmú ọ̀rọ̀ yìí ti fẹ́ máa kú ò gẹ́gẹ́ bí a ṣe rò ó ó ti fẹ́ máa kú ò bá a ṣe rò ó àmọ́ lẹ́ẹ̀kan sí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ ọmọ Yorùbá mo fẹ́ fún yín lórí ọ̀fẹ́ kan tí mo sì fẹ́ kẹ́ ẹ ṣe bí mo ṣe sọ yìí nítorí pé yóò wúlò fún yín màmá kan bẹ nílùú Ọ̀yọ́ ẹ màmá tá à ń sọ yìí ìyá gbogbo òun ni wọ́n ń pè wọ́n ìyá gbogbo yẹn wọ́n jẹ́ oníṣègùn obìnrin tó gbówó gan ìyá gbogbo ní ìpínlẹ̀ ní ìlú Ọ̀yọ́ Aláàfin màmá yìí babaláwo tó jẹ́ obìnrin wọ́n wá ní Quadri Hamzat wọ́n làwọn fẹ́ tú èèyàn fifty sílẹ̀ si wọ́n láwọn ní ẹgbẹ́ kan tó jẹ́ ẹgbẹ́ àwọn àgbà ṣe mọ̀ pé tí obìnrin bá fi jẹ́ àgbà ẹ mọ̀ nǹkan tó mìín wọ́n lè yan fifty kan pe àwọn káwọn bá wọn yẹ ọ̀rọ̀ ara wọn wò àtàwọn nǹkan tó ń fún wọn ní problem tí wọn náà bá rí i pé òun go through nǹkan kankan tó dàbí ogun nínú ìgbésí ayé ẹ anything at all tí o bá jẹ́ pé ìyá gbogbo ìlú Ọ̀yọ́ dárúkọ rẹ fún wọn kó dẹ̀ sọ fún wọn pé orí ètò Quadri Hamzat ibẹ̀ ló ti gba nọ́mbà wọn kó wá ní kánjọ́ o kán bẹ́ẹ̀ yẹ nǹkan báyìí wò wọn ní gbowó lóò ẹ̀ pé wọ́n fẹ́ bẹ́ẹ̀ yẹ̀ wò ṣùgbọ́n tí wọ́n bá ti bẹ́ẹ̀ yẹ̀ wò tán tí wọ́n wá rí tó dẹ̀ rí pé lóòótọ́ wọn ti já ọ̀nà wá bí wọ́n pé kánjọ́ o ọ̀nà wo náà fẹ́ fi bá ẹ mú solution sí nǹkan tí wọ́n sọ yẹn wọ́n náà fẹ́ tú èèyàn fifty sílẹ̀ ẹ gba nọ́mbà ìyá gbogbo ìlú Ọ̀yọ́ àwọn tún ni àwọn gangan àwọn tún ni ìyálòde gbogbo àwọn àgbẹ̀kọ̀yà ní ìpínlẹ̀ Ọ̀yọ́ hmm, àwọn tún ni ìyálòde àwọn àgbẹ̀kọ̀yà ìyá gbogbo oníṣègùn obìnrin tó gbówọ́ gidi gan ni wọ́n pè wọ́n sórí nọ́mbà yìí máa bẹ̀rẹ̀ sí ní pè wọ́n báyìí báyìí báyìí báyìí plus two three four eight zero five nine eight five six six three two ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus two three four eight zero five nine eight five double six three two plus two three four eight zero five nine eight five double six three two nọ́mbà ìyá gbogbo ti Ọ̀yọ́ òun ni mo fún yín yẹn o tó ẹ̀yin èèyàn láì gbára wa lásìkò àwọn nǹkan kan ń bẹ tó ń ṣẹlẹ̀ báyìí tó jẹ́ pé kò dùn mọ́ nínú mi ní parọ́ fún yín orílẹ̀-èdè nàìjíríà àwọn àgbàlagbà kan ti sọ̀rọ̀ ń jò ní wọ́n ní ogun wọ́n ló ń rùn ní nàìjíríà ṣùgbọ́n a sọ fọ́lọ́n pé àwa ò fẹ́ ogun àdẹ̀fẹ́ wàhálà ọlọ́run òde ní jẹ́ ká rí i bí a ṣe ń gbọ́ ogun tàwọn olóṣèlú lásìkò ìgbà tí campaign tó ń lọ lọ́wọ́ bẹ́ẹ̀ labẹ́ lọ́hùn ọlọ́run má jẹ́ arógun o má jẹ́ àríwá alá o má jẹ́ kárógun o ọlọ́run dẹ̀ gbàdúrà wa àwọn olóṣèlú dìbò ọjọ́ tí wọ́n ń búra fún president Bọ́lá Ahmed Tinubu làbújá ọ̀pọ̀lọpọ̀ èèyàn sọ pé wàhálà máa ṣẹlẹ̀ o ogun máa ṣẹlẹ̀ o adúpẹ́ lọ́wọ́ ọlọ́run wọ́n búra fún ààrẹ Nàìjíríà kò sógun kò dé sí wàhálà lọ́jọ́ náà lọ́hùn lẹ́yìn ọ̀rẹ́yìn làwọn èèyàn tún ní tó bá ti wọlé tán ogun máa ṣẹlẹ̀ ọlọ́run ò jẹ́ ká rógun kò jẹ́ ká rí wàhálà bí nǹkan ṣe wọ́n tó tí wọ́n láwọn èèyàn máa bínú wọ́n máa dá ogun sílẹ̀ ọlọ́run ṣe kò sógun kò sí wàhálà a gbọ́ nípa ogun ECOWAS a dúpẹ́ lọ́wọ́ ọlọ́run pé wọ́n ní wọ́n máa jagun wọ́n fẹ́ lọ kó ogun jà wọ́n ní Niger ní Niger ọlọ́run bá wa ṣe àti ìgbọ́ ogun adẹ̀mọ̀pọ̀ ọlọ́run ò ní jẹ́ arógun ní Nàìjíríà ṣùgbọ́n èwo wà ní ogun ọ̀rọ̀ ẹ̀sìn ẹ̀yin olólùfẹ́ wa ibi tá à ń lọ nìyẹn o èwo ni ogun tẹ̀sìn wàhálà táwa sọ pọ́rọ̀ fẹ́ mọ dálẹ̀ báyìí ni pé ìwé ìròyìn kan àtàwọn èèyàn kan wọ́n pa ẹnu pọ̀ wọ́n gbé ọ̀rọ̀ ńlá kan jáde o wọ́n gbé ọ̀rọ̀ ńlá kan wọ́n gbé jáde o kí ni nǹkan tí wọ́n sọ ẹ̀yin olólùfẹ́ wa ẹ dákun ẹ mí láàyè ìṣẹ́jú kan náà ní kẹ́ ẹ fún mi àwọn iléeṣẹ́ tó sanwó ìpolówó ẹ̀jẹ̀ ìpolówó ọjà wọn kí n má jẹ gbèsè iléeṣẹ́ oea apps wọ́n ní aṣọ fún gbogbo ẹ̀yin tẹ́ bá ń ṣàìsàn tàbí tí àrùn kan bá ń yọ lẹ́nu nínú ara yín oea wọ́n ní ẹ fọkàn balẹ̀ ẹ̀yin wọ́n níléeṣẹ́ oea apps ewé àtegbò òun làwọn ń lọ papọ̀ tí wọ́n fi ń ṣe oògùn jáde ó ti wà nínú capsule ó ti wà ní olómi ẹ̀yin kàn pè wọ́n kẹ́ ẹ sọ irú àìsàn tó bá ń ṣe yín tàbí àrùn tó ń bá yín fínra ẹ pè wọ́n kẹ́ ẹ ṣàlàyé fún wọn níléeṣẹ́ oea apps 0800 tẹ́ bá ti sọ irú àìsàn tàbí àrùn tó ń ṣe yín fún wọn ojú ẹsẹ̀ ni wọ́n máa fún yín lóògùn tẹ́ máa lò sí tẹ́ bá dẹ̀ ti lò ó àìsàn náà ó dẹ̀ fi yín sílẹ̀ bákan náà wọ́n ní ká sọ fún ẹ̀yin èèyàn tó bá jẹ́ wípé spiritual problem ń dà láàmú wọ́n ní ká ẹ béèrè fún ọṣẹ túdè ọṣẹ túdè máa ń túyàn sílẹ̀ ni ẹ gba fóònù nọ́mbà ọ̀gá àgbà iléeṣẹ́ oea tàbí ẹja kọ́kọ́ gbọ́ ìpolówó wọn tẹ́ bá ti gbọ́ ìpolówó wọn tẹ́ máa wá fún yín ní fóònù nọ́mbà ibi tọ́rọ̀ ta lọ́lọ́wọ́ adé dúró á wà ẹ̀ sọ́wọ́ sàlẹ̀ ẹ ṣeun o ẹ kú kalẹ̀. oea herbs and shrub spices. oea. gbangba gidigba la dúró fún ìlera tó péye. bẹ́ẹ̀ ni o àlàáfíà ló ṣe é ṣayé àìsàn ò ṣe é lò gbà. oea herbs and shrub spices ní iléeṣẹ́ tó kájú ẹ̀ nínú ká ṣe gbòógì oríṣiríṣi tó ń ṣiṣẹ́ fún jẹ̀díjẹ̀dí kòkòrò inú ẹ̀jẹ̀ inú rírun ẹ̀yìn dídùn ìdákọ́lẹ̀ kọkùnrin ó ṣe ṣàkọni kóbìnrin ó ṣe nǹkan oṣù nírọ̀rùn fibroid oyún ju stroke rọpárọsẹ̀ hypertension ẹ̀jẹ̀ ríru diabetes gonorrhea cancer rheumatism typhoid fever karama yunni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àwọn egbògi tó ń jáde láti iléeṣẹ́ oea herbs and strong spices ló kájú ẹ̀ ìwọ náà kàn sí iléeṣẹ́ oea apps and strong spices lónìí kó gbà kó jura wọn lọ wọ́n wà ní oea compound along old ondo benin express road ládojúkọ bina farm junction lẹ́gbẹ̀ẹ́ ogun state college of health technology Ilese ìjẹ̀bú ogun state ẹ tún lè pè wọ́n sórí zero nine one five nine five seven nine six eight five tàbí kẹ́ whatsapp wọn sórí zero eight one eight six five three six four eight zero zero oea herbs and shrub spices ìlera rẹ ló jẹ wá lógún. ìlera gbogbo èèyàn bó ṣe jẹ wọ́n lógún nìyẹn o ẹ gba fóònù nọ́mbà ọ̀gá àgbà tó nílé oea plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero plus three four six zero three eight four zero eight five zero bó ṣe jẹ́ nìyẹn o. tó ẹ̀yin èèyàn àwọn ọ̀rọ̀ kan wá jáde lórí ọ̀rọ̀ ta lọ́n ta lọ́n tó epo ti fẹ́ mọ dárúgúdù sílẹ̀ báyìí wọ́n ní àwọn ọlọ́pàá tí ó wá gbé ta lọ́n wọ́n ní àwọn ọlọ́pàá fẹ́ẹ̀kì ni according to wọ́n ní ìwé ẹjọ́ tí wọ́n fi rán ta lọ́n lọ sí ẹ̀wọ̀n wọ́n ní ayédèrú ìwé ẹjọ́ ni ìròyìn yẹn wá ń béèrè ọ̀rọ̀ ni o ó dẹ̀ fẹ́ kí àwọn tí ọ̀rọ̀ kan máa dáhùn wọ́n ní ẹgbọ́ ṣé lóòótọ́ ni wípé ayédèrú ìwé ẹjọ́ òun ni wọ́n fi rán ta lọ lọ́hùn lọ sí àhámọ́ fún ẹ̀sùn bíba àwọn àáfàá Ìlọrin lórúkọ jẹ́ ìròyìn sọ̀rọ̀ ó dẹ̀ gbé àpótí ó jókòó tì í ìròyìn sọ pé ọ̀rọ̀ tí ń bẹ yìí kọ̀mọ̀nì tábọ̀rọ̀ tí ẹ̀ bá jẹ́ káwọn jọ sọ bó ṣe jẹ́ ẹ̀ ìròyìn ti ń tàn káàkiri wípé ayédèrú ìwé ìpẹ̀jọ́ òun ni àwọn agbófinró fi gbé gbajúmọ̀ sọ̀rọ̀sọ̀rọ̀ kan tó ń gbè lẹ́yìn àwọn oníṣẹ̀ṣe o ní ìpínlẹ̀ Kwara wọ́n ní pàápàá jùlọ nílùú Ìlọrin ọ̀gbẹ́ni Adégbọlá Abdulhasis sí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí ta lọ́lọ́run òun ni wọ́n ní ìwé tí wọ́n fi gbé <clears throat> ìwé tó fi pè lẹ́jọ́ wọ́n ní ìwé yẹn ò níwò ìbéèrè wa ìròyìn wa ń béèrè pé ṣé lóòótọ́ ni pé ìwé tán fi ràn lọ sẹ́wọ̀n ṣé lóòótọ́ ni pé kò jẹ́ ní o. báwo ni àwọn BBC Yorùbá ṣe gbọ́ wípé ìwé yẹn ò jẹ́ ní o torí àwọn BBC News Yorùbá ọ̀dọ̀ wọn ni mo ti rí ìròyìn yẹn ni mo fi gbé òṣùbà tí mo kí iléeṣẹ́ BBC News pé ẹ kú iṣẹ́ ọpọlọ o bá a dẹ̀ ṣe rí kà lọ́dọ̀ wọn òun ni mo ṣe ń gbé wá fún yín ǹjẹ́ báwo ni àwọn BBC gan ṣe gbọ́ wípé ìwé tí wọ́n fi pe ta lọ́lọ́run lẹ́jọ́ wọ́n ní ìwé ayédèrú ni wọ́n sọ pé ayédèrú ni o wọ́n ń béèrè pé àwọn gbọ́ pé wọ́n ní ayédèrú ni àwọn náà wá ń béèrè pé ṣé lóòótọ́ ni pé ayédèrú ni ìwé tó gbé ta lọ tí wọ́n fi gbé ta lọ́lọ́run lọ sílé ẹjọ́ tán fi rán lọ sọ́gbà ẹ̀wọ̀n ìròyìn sọ pé ta ni ọlọ́run ó fojú ba ilé ẹjọ́ ní ọjọ́bọ̀ tó kọjá ìyẹn ní ọjọ́ àlàmísì lórí ẹ̀sùn ìbanilórúkọjẹ́ tí wọ́n fi kàn án lórí bí wọ́n ṣe ní ó sọ àwọn ọ̀rọ̀ kan tó ta ẹ̀rẹ̀ bá aṣọ àlà àwọn àáfàá kan nílùú Ìlọrin wọ́n ní wọ́n jẹ́ kó mọ̀ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni o ẹ̀sìn tá a sì ń sọ yìí ẹ̀sìn tó pé kò ní àbùkù kò dẹ̀ ní àbàwọ́n ni wọ́n wá níta lọ́lọ́run ni wọ́n ti ń kìlọ̀ fún tipẹ́tipẹ́ pé sóhun ọ̀mọ̀ pé gbogbo nǹkan tó ń sọ ọ̀rọ̀ tó ń tàbùkù báyẹn kò dáa kéèyàn máa tọwọ́ bọ ìjọmọlúàbí èèyàn ni àbí kí nìkan tó mì nìkan lọ́jọ́bọ̀ tọ́ọ̀sẹ̀ yìí náà ọjọ́ kankan náà náà ni wọ́n rán lọ sí àhámọ́ lọ́gbà ẹ̀wọ̀n di oṣù kẹwàá fún ìgbẹ́jọ́ rẹ̀ láti bí ọjọ́ mẹ́ta sẹ́yìn òun ni awuyewuye ti wá ń wáyé bíi three days ago òun lawuyewuye ti wá ń wáyé láàrin àwọn àáfàá ìlú Ìlọrin àtàwọn tó jẹ́ oníṣẹ̀ṣe lórí ọ̀rọ̀ ọdún ìṣẹ̀ṣe tó wáyé nílẹ̀ Yorùbá ní ogúnjọ́ oṣù kẹjọ ṣé ẹ mọ̀ pé Ìlọrin ti ń kílèmọ̀ ẹ̀ wọ́n dẹ̀ ti ń tẹnumọ́ pé ìlú Ìlọrin ìlú ẹ̀sìn ni kò gbọ́dọ̀ sí ọdún ìṣẹ̀ṣe tàbí nǹkan kan tó jọ ti ẹlẹ́sìn ìbílẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹlẹ́sìn ìbílẹ̀ náà dẹ̀ ń sọ wípé ṣé Ìlọrin ò sí ní abẹ́ Nàìjíríà ni. Abẹ́, wọ́n ní ṣe bí láwẹ̀ ní abẹ́ ìwé òfin nàìjíríà a ní nǹkan kan tó ń pè ní freedom of religion tó jẹ́ pé oníkálukú ló láǹfààní láti ṣe ẹ̀sìn tó bá wù ú àwọn oníṣẹ̀ṣe claim ẹ̀ fún àwọn àáfàá lọ́rin pé kí ni nǹkan tó wá dé tẹ́ fi sọ fún wa pé àwọn ò ní àǹfààní láti ṣe ìṣẹ̀ṣe ṣé bí lọrin náà ṣe bá bẹ̀ nàìjíríà ni. Ṣe, àwọn àfàdẹ́jẹ̀ kan mọ̀ wípé ìlú Ìlọrin o ìlú ẹ̀sìn ni pé tí wọ́n bá ti ń sọ ti gbogbo stéètì tó ṣẹ́kù wọ́n ní kàn yọ Ìlọrin kúrò pé torí àwọn tó tẹ ìlú Ìlọrin dó ẹ̀sìn ni wọ́n fi lélẹ̀ ń bẹ̀ kò ń ṣe ọ̀rọ̀ ẹ̀sìn ìbílẹ̀ àbí tàbáláyé ibi tọ́rọ̀ ti di gbọ̀ngàn nìyẹn o ibi tí wọ́n ti ń wọ̀ yájà tán wọ gídígbò lórí social media nìyẹn o díẹ̀ ló kù kí wọ́n mọ̀ kanra wọn ní kúkú lọ́jọ́ tí ẹjọ́ pàdé níbi odò kan nípínlẹ̀ Kwara yẹn náà now àwọn èèyàn wá pín sí méjì àwọn tó tẹ̀ láwọn àáfàá tó jẹ́ mùsùlùmí àtàwọn tó tẹ̀ láwọn oníṣẹ̀ṣe ọ̀dọ́ a nínú àwọn àáfàá gan tó jẹ́ muslim tán náà sọ pé àwọn oníṣẹ̀ṣe yẹn right wípé torí ní ilẹ̀ yorùbá oníka ní orílẹ̀-èdè nàìjíríà ìwé òfin fi ààyè gba oníkálukú láti ṣe irú ẹ̀sìn tó bá wù ú ní ìpínlẹ̀ kí ìpínlẹ̀ tó bá wà lẹ́yìn pé tèmi bá jẹ́ mùsùlùmí ẹ má dé ọ̀dọ̀ tèmi ẹ̀sìn tiẹ̀ kó máa jẹ́ tiẹ̀ ẹ̀sìn tiwọn kó máa jẹ́ tiwọn. wọ́n ní ṣùgbọ́n àwọn àáfàá sọ pé àwọn ò fẹ́ gbọ́n tàwọn ìlú Ìlọrin àwọn ò fẹ́ mọ̀ nǹkan tí wí òfin Nàìjíríà sọ ṣùgbọ́n àwọn baba ńlá baba àwọn tí wọ́n tẹ Ìlọrin dó ẹ̀sìn òun ni wọ́n fi lélẹ̀ níbẹ̀. ìròyìn wá sọ pé ṣáájú ayẹyẹ ọdún yìí ni ìfàǹfà kan ti ń wáyé àwọn àáfàá àtàwọn oníṣẹ̀ṣe tí wọ́n sì ń sọ òkò ọ̀rọ̀ ńláńlá síra wọn lórí social media tẹ́ ẹ pé tí ẹ bá fojú kanra wọn gan ni bóyá ni ọ̀rọ̀ wọn ò bá ọ̀rọ̀ wọn bóyá ni ò ní láti ìkúkú lọ bí ẹ ṣe ń fi òkò ọ̀rọ̀ ránṣẹ́ síra wọn lára àwọn fàǹfà yìí náà òun ló wáá ṣokùnfà bí ọ̀kan nínú àwọn ẹgbẹ́ ọmọ Ìlọrin kan bí wọ́n ṣe dìde láti fi ṣìnkún òfin gbé àwọn tí wọ́n fi ẹ̀sùn kàn wípé ó ba àwọn àáfàá Ìlọrin lórúkọ jẹ́ ìgbésẹ̀ wọn yìí ló fa bí wọ́n ṣe fi òfin gbé oníṣẹ̀ṣe kan tí orúkọ rẹ̀ ń jẹ́ adégbọlá abdulaziz tọ́pọ̀lọpọ̀ àwọn èèyàn mọ̀ sí Tani Olohun ayédèrú ìwé ìpẹ̀jọ́ warrant of arrest òun ni wọ́n fi pe Tani Olohun lẹ́jọ́ ta ló sọ bẹ́ẹ̀ ìròyìn wa ní àmọ́ ṣá o ìròyìn tó ń jáde báyìí ni pé ayédèrú ìwé ìpẹ̀jọ́ òun ni wọ́n fi gbé lọ sílé ẹjọ́ náà láti ìgbà tí Tani tó sì ti wà ní àhámọ́ ni àwọn kan ti ń fi ẹ̀sùn kàn wọ́n pé ọ̀nà àìtọ́ ni wọ́n fi mú ta lọ lọ́hùn sí àhámọ́ lára àwọn tó ń pariwo síta lọ́wọ́lọ́wọ́ báyìí wípé ọ̀nà tí wọ́n fi mú ta lọ kò tọ́ òun lẹ́nìkan tó díje du ipò ààrẹ lẹ́gbẹ́ òṣèlú African Action Congress AAC ìyẹn Ọmọyẹlé Sòwòrẹ́ Sòwòrẹ́ ní àṣé irọ́ ni àwọn tó fi òfin gbé ta lọ àṣé ọ̀nà irọ́ ni wọ́n gbà láti ilé ẹjọ́ àdúgbò kan tí wọ́n sì tún fẹ́ máa ṣe ẹjọ́ rẹ̀ láì lo olùpẹ̀jọ́ kankan nínú àtẹ̀jáde kan tó fi sí ojú òpó ayélujára rẹ̀ Sowore sọ pé gbàrọ̀ gùdù ní ìwé ìpẹ̀jọ́ náà àti pé ilé ẹjọ́ agbègbè kan òun ni wọ́n gbé lọ nígbà náà bákan náà ló tún ṣàlàyé wípé àwọn alágbára kan ló wà ní ìdí ìgbésẹ̀ àti rán lọ sí ẹ̀wọ̀n lọ́nà tí kò bá òfin mu ó ní àwọn èèyàn náà pẹ̀lú wọ́n tún ti ń tẹ ìjọba nínú láti fún àwọn láṣẹ láti fún wọn ní àṣẹ ńláńlá míì láti fúnra wọn ṣe ẹjọ́ rẹ̀ láì lọ́wọ́ iléeṣẹ́ ètò ìdájọ́ nínú ọlọ́pàá kò mọ̀ sí ìpẹ̀jọ́ ta lọ́lọ́hún àwọn àáfàá ló lọ́ọ́ mú tí wọ́n sì fúnra wọn gbé lọ sí ilé ẹjọ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá BBC wọ́n ní wọ́n ti kàn sí ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara o gẹ́gẹ́ bí iléeṣẹ́ tó láṣẹ láti pe èèyàn lẹ́jọ́ tàbí fi èèyàn jófin láti lè mọ̀ bóyá lóòótọ́ ni pé ayédèrú ìwé ìfisùn ìyẹn warrant of arrest òun ni wọ́n fi gbé ẹlẹ́sìn ìṣẹ̀ṣe náà ṣẹ́wárẹ́ni tó jẹ́ alukoro iléeṣẹ́ ọlọ́pàá ní ìpínlẹ̀ Kwara ohun tí alukoro iléeṣẹ́ ọlọ́pàá ìpínlẹ̀ Kwara ìyẹn Àjàyí Òkèsanmí tó sọ ni wípé ó ní iléeṣẹ́ ọlọ́pàá kò mọ ohunkóhun nípa bí wọ́n ṣe lọ́ọ́ mú arákùnrin náà o àti pé bí ó ṣe di èrò ilé ẹjọ́ tí adájọ́ fi fi sí àhámọ́ di ọjọ́ karùn-ún oṣù kẹwàá wọ́n láwọn níléeṣẹ́ ọlọ́pàá ò mọ kankan pa rẹ̀ o wọ́n láwọn àǹfààní ẹ̀ fúnra wọn tí wọ́n sì lọ́ọ́ gbé lọ sílé ẹjọ́. E alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní àwọn àáfàá kan ló tọ ilé ẹjọ́ lọ láti gba ìwé ìfisùn ìjọba warrant of arrest tí wọ́n fi lọ́ọ́ mú un fúnrara wọn tí wọ́n sì fà á lé ilé ẹjọ́ lọ́wọ́ lẹ́sẹ̀kẹsẹ̀ alūkkóró iléeṣẹ́ ọlọ́pàá ní bí ẹnikẹ́ni bá ní àríwísí kankan nípa ìwé ìfisùn náà kì í ṣe ọ̀dọ̀ ọlọ́pàá ló yẹ kí wọ́n wá bí kò ṣe ilé ẹjọ́ ìgbà tí ọlọ́pàá kọ̀ wá lóhùn <laughs> ìgbà tí ọlọ́pàá tí wọn ò ti dá wa lóhùn la fi tọ ilé ẹjọ́ májísírèètì lọ fún àṣẹ láti fún wa ní òfin tá a lè fi gbé ta lọ lóhùn ẹgbẹ́ Ògo Ìlọrin àná sọ bẹ́ẹ̀ wọ́n ní nígbà tí BBC Yorùbá tí wọ́n kàn sí ẹgbẹ́ Ògo Ìlọrin tí wọ́n fi òfin gbé ta lọ lóhùn ààrẹ ẹgbẹ́ náà Alhaji Muritala Abdulkarim tí ọ̀pọ̀lọpọ̀ mọ̀ sí bàbá ń bàrígà ó ní gbogbo ìgbésẹ̀ òfin tó yẹ láti gbé òun ni àwọn ti gbà o láti fi mú ta lọ lóhùn Alhaji Abdulkareem ó ní ọ̀pọ̀ ìgbà ni àwọn ti lọ fi ẹjọ́ ta lọ lóhùn sùn ní àgọ́ ọlọ́pàá wípé ó ń ba àwọn lórúkọ jẹ́ ó ṣàlàyé pé nígbà tí àwọn kò rí kí àwọn ọlọ́pàá kí wọ́n pe ta lọ lóhùn tàbí kí wọ́n mú fáwọn lásìkò tí kò sì dẹ́kun láti máa ba àwọn lórúkọ jẹ́ òun ni àwọn tó fi tẹ̀síwájú láti wá ọ̀nà òfin mìíràn láti lọ́ọ́ fi mú un ó ní ìdí nìyí tí àwọn fi kọ̀wé ẹ̀sùn ránṣẹ́ sí ilé ẹjọ́ magistrate ti ìlú Ìlọrin kan láti fún àwọn ní ìwé àṣẹ láti fi òfin gbé ta lọ lọ́hùn ó fi kún pé ilé ẹjọ́ náà ló ṣe gbogbo ìgbésẹ̀ tó yẹ láti lọ́ọ́ fi òfin gbé ta lọ hmm, ẹ̀yin èèyàn wọ́n ní ilé ẹjọ́ ni wọ́n ṣe ìgbésẹ̀ fún àwọn pé kàn lọ́ọ́ fi òfin gbé ta lọ lọ́hùn nílùú Ìbàdàn tí í ṣe ìpínlẹ̀ Ọ̀yọ́ lẹ́yìn tí wọ́n mú ta lọ lọ́hùn tán ni wọ́n wá pè wá láti ilé ẹjọ́ pé ọwọ́ òfin ó ti tẹ̀ ẹ́ o nígbà tó ń tẹ̀síwájú nínú ọ̀rọ̀ rẹ̀ ààrẹ ògo Ìlọrin náà ó ní ẹ̀sùn ìbanilórúkọ jẹ́ òun ni àwọn fi kan ta lọ́lọ́hún ó ṣàlàyé pé ọ̀pọ̀lọpọ̀ fídíò òun ni ta lọ́lọ́hún ti gbé jáde lórí ayélujára níbi tó ti ń tàbùkù àwọn àáfàá ní Ìlọrin àti pàápàá gan ọba ìlú Ìlọrin fúnra ẹ̀ ó fi kún pé kì í ṣe nítorí ọdún ìṣẹ̀ṣe tí wọ́n ti ṣáájú sọ pé àwọn fẹ́ ṣe nílọrin ni àwọn fi gbé o bí kò ṣe pé nítorí pé àwọn irọ́ tó ń pamọ́ àwọn àáfàá ìlú Ìlọrin bí ẹnikẹ́ni bá gbé èèyàn lọ sí ilé ẹjọ́ láì sí àṣẹ amòfin àgbà àti ìmọ̀ sí àwọn agbófinró ìwà tó lòdì sí òfin pátápátá ni amòfin ló sọ bẹ́ẹ̀ láti lè tan ìmọ́lẹ̀ sí ọ̀rọ̀ náà dáadáa àwọn BBC Yorùbá wọ́n tún kàn sí agbẹjọ́rò ajàfẹ́tọ̀ ọmọnìyàn kan amòfin Olúwatóyìn Ndidi Táíwò Òjó láti mọ ohun tí òfin sọ nípa ẹni gangan tó láṣẹ láti fi òfin mú èèyàn tàbí gbé èèyàn lọ sí ilé ẹjọ́ pàápàá lórí ẹ̀sùn tó jẹ mọ́ ìwà ọ̀daràn amòfin Táíwò Òjó ṣe àlàyé wípé nǹkan èèwọ̀ lábẹ́ òfin pátápátá òun ni ìgbésẹ̀ tí àwọn ẹgbẹ́ náà gbé nítorí pé lábẹ́ òfin iléeṣẹ́ ọlọ́pàá àtàwọn iléeṣẹ́ agbófinró nìkan ló láṣẹ láti gbé èèyàn lọ sílé ẹjọ́ ó ní kí èèyàn tàbí ẹgbẹ́ lọ fúnra rẹ̀ fi páńpẹ́ òfin gbé èèyàn lọ sí ilé ẹjọ́ jẹ́ èyí tó ṣe àjèjì sí òfin àti pé bí èèyàn tàbí ẹgbẹ́ tí wọ́n bá tiẹ̀ gbé ìgbésẹ̀ yìí iléeṣẹ́ ọlọ́pàá tó bá súnmọ́ wọn jùlọ ló yẹ kí wọ́n gbé e lọ kì í ṣe ilé ẹjọ́ rárá bí ó tilẹ̀ jẹ́ wípé èèyàn lè fi páńpẹ́ òfin gbé èèyàn ṣùgbọ́n kò sí ẹ̀tọ́ rẹ̀ lábẹ́ òfin fún ẹnikẹ́ni láti fúnra rẹ̀ gba ìwé òfin ìfisùn warrant of arrest kò sí ibi tó wà lábẹ́ òfin wípé èèyàn kan tàbí ẹgbẹ́ lè dá gbé èèyàn lọ sílé ẹjọ́ irú ẹni bẹ́ẹ̀ gbọ́dọ̀ kọ̀wé gba àṣẹ láti ọ̀dọ̀ amòfin àgbà ìpínlẹ̀ náà amòfin Táíwò Òjó ní bí ọlọ́pàá bá wá ń sọ pé àwọn àáfàá ló gbé arákùnrin náà lọ sí ilé ẹjọ́ ó jẹ́ ohun tí kò bá òfin mu rárá ẹ̀yin èèyàn ohun tá a bá bọ̀ rèé ọ̀rọ̀ ti wá ń di gbangbangban ó ti wá di nǹkan tó fẹ́ máa forí gbára wọn báyìí ọlọ́run ní járí wàhálà o tó àbọ̀ wa rèé o kò tí ì tán síbẹ̀ bó bá tó ṣe ń lọ a tún fi tó yín létí pẹ̀lú ìpolówó tiléeṣẹ́ Kibla Time iléeṣẹ́ alálùbáríkà tó ń kó àwọn èèyàn lọ sí hajj àti umura ìpolówó wọn láfi kásẹ̀ ètò ńlẹ̀ fún tọ̀tẹ̀ yìí wọ́n ní ká sọ fún gbogbo ẹ̀yin èèyàn tẹ́ fẹ́ lọ sí umura december wípé ààyè ti sílẹ̀ báyìí o ẹnikẹ́ni tó bá fẹ́ lọ sí umura ti december iléeṣẹ́ Kibla Time wọ́n ní ká sọ fún yín pé ààyè ó ti ṣí sílẹ̀ báyìí o iléeṣẹ́ Kiblatin àwọn ni wọ́n ní kí a sọ fún yín bẹ́ẹ̀ ààyè ti ṣílẹ̀ báyìí kó tó dípa wá play ìpolówó wọn fún yín ẹ jẹ́ kí n fún yín ní fóònù nọ́mbà iléeṣẹ́ Kiblatin tẹ́ ẹ máa pè wọ́n sí ẹ sọ fún ẹgbẹ́ yìí náà fẹ́ lọ sí umura December kẹ́ ẹ bí wọ́n pè lónìí gbogbo ẹ̀yin tẹ́ wà ní diaspora ẹ̀yin tẹ́ wà lókè òkun tẹ́ fẹ́ lọ sí umura December ẹ gba nọ́mbà ẹni tó ní iléeṣẹ́ Kiblatin ni o kẹ́ ẹ tó gbọ́ ìpolówó wọn plus one seven eight zero six eight zero two one eight four plus one seven eight zero six eight zero two one eight four ẹgbọ́n lẹ́ẹ̀kan sí plus one seven eight zero six eight zero two one eight four bó ṣe jẹ́ nìyẹn Quadri Hamzat ló ti ń gbé e sí yín létí o lórí ètò ọ̀rọ̀ tó ń lọ ẹ ṣé gan ni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 Three three four eight zero nine one five four six three seven tàbí plus one one seven eight eight zero zero two one four 1142. Kiblatin International Travels and Tour ìrìn àjò rọrùn fún gbogbo alálàájì.